أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته على رسول الله ورسوله تعالوا تعالى به ورحمة أبو يرى بعد ما كنا فيه فلا تنبعوا فلا تنبعوا ما فيها أشياء فلا تنبعوا فلا تنبعوا lẹ́yìn alọ́dí ìsìnkú níbi ilẹ̀ ọ̀tára tí ó lé bí wọ́n ilé ìwọ̀n kí àwọn ìgbìmọ̀ ìjọba láìpẹ́ ọlọ́wọ́ àbúrò ìlọsíwájú tó bá wù mí lókè òdo pàpà ìlọ ní àkójọ gbogbo ọlọ́dà wọn ti kálẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n ti yà ọ̀rọ̀ ní ọlọ́wọ́ ọlọ́wọ́ tó ń sọ̀rọ̀ àbúrò. Ìgbọ́n náà sọ̀rọ̀ fún àwọn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà ìyá ọ̀rọ̀ ní àtẹnukọ̀ọ̀kan náà. Àwọn tí àwọn òṣìṣẹ́ olúwa ti máa ń bẹ̀rẹ̀ sí kí ọlọ́run yọ lọ àwọn adáwọn aláìsàn ìyàwó gbogbo àwọn yóò láti akọ́ ọ̀rọ̀ ìrìnàjò sílẹ̀ ọlọ́run àti ìfọ̀. Tẹ̀síwájú nínú tí a ní àtúwájú ìdílé ti aláwọ̀n tẹ̀lé wa láwọn àti lálẹ́. Àdìsẹ́lẹ̀ ni wọn láta lọ sí aláwọ̀ fọ́lá wọn. Àdàdí kò sáà ní àyà ìṣẹ̀dá ọ̀rọ̀ ọ̀rọ̀ àìsà. Ìyàwó àìsà pẹ̀lú àwọn àti ìyàwó àti ìsìn náà. Wọ̀n wọ́n àtẹ́bí wọlé tọ̀rọ̀ yàrá àìsà ìjọ́nà wà ń da àti wà ápò obìnrin kan wá ti wọlé pẹ̀lú yàrá àìsà ìjọ́nà kọ́ra àtẹ́bí wà sọ ẹgbẹ́ mẹ́rin àti kì ìrà àìsà sáni arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ra yàrá àìsà bẹ̀rẹ̀ sọ ẹgbẹ́ múná lápẹ́jà ni tẹ́sùkù sọ láti ta ìyàwó àìsà bẹ̀rẹ̀ sí فها إنكروا والذي ورأسكت يا رب الناس قال أنا بني ما ما ترى ما اسم البيت أو ملكه إنكم على استبان أسكت dákẹ́ dákẹ́ gbóòtò yẹn dákẹ́ dákẹ́ alẹ́ ìmọ̀ ọ̀dọ̀ gbogbo ẹ̀tọ́ ajé òkú yé gbogbo bí máa kú bẹ́ẹ̀ bá lágbára lébẹ́ òun yẹn. Tòun pé bí àwọn àjàtò mi arábìnrin náà dé, ó lè bẹ̀rẹ̀ náà sílà láti alẹ́ nílé máa ń kó ìdá àbúrò. Bí ìyàwó àti báyìí sàtẹ́ ló lùdì náà lọ. Á kí ń sẹ́lọ̀. Ààrẹ tó wá bí ká máa ń ṣe kìí ṣe púpọ̀ èyí tí ó kó nira bá wa òun làbí sílọ̀ ẹ̀sìn wa iṣẹ́ sì máa kó nira bá ní. Níta ní ti níwọ̀n tí ebi dáwà tí wọ́n pa àjẹ́ nínú ilé ma tí wọ́n dára jọ kejì tó ò ní lọ jẹ́ tí wọ́n dára jọ kejì tó ò ní lè délẹ̀ tí ò ní lè sí wọn lọ́la ẹ̀sìn wa àlẹ́bí ni àlẹ́ ikú wọn fi máa tó ju kúrò ọjọ́ wọn yóò pẹ̀lú kẹ́ẹ̀ máa ti tẹ́ lágbára mẹ́tò fọ́ọ̀rọ̀ ọ̀dù àlẹ́bí ni wọ́n lọ́wọ́ la làyà má lù mọ́ ọlọ́wọ́ bá àlẹ́ sọ́lá ń ké sùn àtàkàbà lò títí tó fi fẹ́ ìtẹ́lẹ̀ sí wàkàrà dínú ilẹ̀ ó sì jẹ́ tó pé ẹ̀sìn tọ́lọ̀ fẹ́ jù máa dá àlẹ́ ìsọ́jú òun lè tẹ́ sí ń ṣe tó tún ní wọn tó máa ń ṣe gbogbo gbà. Tètè ìtọ́jú àkójọ mẹ́ta mọ́mẹ́ta ọ̀hánì mẹ́ta láàrin ọjọ́ méje. Tẹ̀wé láàrin lẹ́yìn ọjọ́ méje o láàrin ọdún kan pẹ̀lú ìtọ́jú ààrẹ ìlú. Mọ̀mẹ́tì nábìlà ọ̀gọ̀gbọ́n láàrin ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje o ìtọ́jú nábìlà rẹ̀ àti ní ká máa fi èyí tí ó wà lọ dáadáagbára àti lè máa gbé ṣe gbogbo wa èyí ìdí tí a mú níwà ti lè dé gbogbo wa gbogbo wa náà ìlú máa ní ilé wọn ti ti lọ sí ìwájú kí ni wọn àwọn ọdún tó agbára yìí lọ agbára yìí gbé o kà pé ẹsìn wa bí inú wọn dá èyí ò tó ẹsìn wọn abẹ́rẹ́ ọ̀pá ti sọ dá ẹsìn wa náà إلينا إلى أن عليه وسلم أو تزوجي الضوء وصل الضوء على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته